ẹ wo ọ̀rọ̀ àwọn ewúrẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí bí ọ̀rọ̀ nàìjíríà bó ṣe rí lọ́rọ̀ àwọn ewúrẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí ṣe rí ewúrẹ́ dúdú méjì ìkan ń jà ìkan dẹ̀ dúró sẹ́gbẹ́ tó ń sọ̀pọ́tì dúdú ẹgbẹ́ rẹ̀ bó funfun yẹn ìyẹn tiẹ̀ ó ń try láti ó ń try láti rebel against ìwà burúkú táwọn méjèèjì ń wù táwọn dúdú méjèèjì ń wù ẹjọ́ ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká ṣe tó dáa o ẹ jọ̀ọ́ o ìlú yìí ò ní bàjẹ́ o.